gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń pè wá oríṣiríṣi ìpè ló ń wọlé ló ń wọlé sórí aago mi àwọn kan ṣe ń pè bẹ́ẹ̀ ni àwọn kan ń text message wọ́n ń béèrè wípé kí ló ń lọ láàrin gbajúmọ̀ òṣèré Ẹniọlá Badmus àti Ìyábọ̀ Òjó tó náà jẹ́ òṣèrébìnrin ìkò yẹn pọ̀ lóríṣiríṣi mi ò kàn tiẹ̀ kọ́kọ́ fẹ́ẹ́ kọbi ara sí i ṣùgbọ́n gbà tó ti ń lọ bíi márùn-ún mẹ́fà méje tó tó bíi mẹ́wàá different persons ah, mo wá wò ó pé ó dà pé àwọn tí wọ́n ń text tí wọ́n ń béèrè béèrè yìí dà pé ó ní nǹkan tí wọ́n fẹ́ mọ̀ ni èmi náà bá dá wọn lóhùn wọ́n ń béèrè wípé kí ló ń lọ kí ló ń ṣẹlẹ̀ láàrin Ìyábọ̀ Òjó àti Ẹniọlá Badmus wípé àwọn gbọ́ pé Ìyábọ̀ Òjó ó ti sọ̀rọ̀ nípa Eniola Badmus lórí bí ó ṣe wọ́ ọmọbìnrin kan tó pera rẹ̀ ní TikTok ó ṣe wọ́ lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì rán lẹ́wọ̀n ọdún mẹ́ta ìdí nìyẹn táwa náà fi wá gbégbésẹ̀ pé ká ṣèwádìí ọ̀rọ̀ náà ká tó sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi yé wa Ìyábọ̀ Òjó kí n kọ́kọ́ yanjú yẹn ná Ìyábọ̀ Òjó kò tí ì sọ nǹkan kan kò tí ì ṣe fídíò kankan lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ náà ibi tẹ́ bá ti tẹ́ bá gbọ́ pé Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ lórí bí Eniola Badmus ó ṣe wọ́ ọmọbìnrin kan lọ sílé ẹjọ́ irọ́ pátá ni o irọ́ pátápátá ni Ìyábọ̀ Òjó kò tí ì ṣe fídíò kankan kò tí ì sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ náà mi ò fẹ́ kẹ́ ẹ kọbi ara sí ìròyìn tó bá sọ wípé Ìyábọ̀ Òjó ó ti sọ̀rọ̀ lórí bí Ẹniọlá Badmus ó ṣe wọ́ ọmọbìnrin kan lọ sílé ẹjọ́ tílé ẹjọ́ sì rán lẹ́wọ̀n ọdún mẹ́ta kéèyàn mọ̀ jẹ́ bí ìdáhùn síbéèrè tẹ̀m̀bí wá ó wá lè dọ̀la tàbí ìgbà míì lẹ́yìn ọ̀rẹ́yìn tá a kóròyìn jọ tá a múròyìn wá kí Ìyábọ̀ Òjó ó ṣe fídíò tó jẹ mọ́ ọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá à ń kóró yìí jọ Ìyábọ̀ Òjó òṣèré gbajúmọ̀ òṣèré orí ìtàgé eré sinimá kò tí ì sọ̀rọ̀ kankan lórí Ẹniọlá Badmus tọ́wọ́ obìnrin kan lọ sílé ẹjọ́ kí yẹn kó máa jẹ́ bí ìdáhùn ẹ wá jẹ́ kí a lọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gan tí òkìkí Ẹniọlá Badmus tó fi káàkiri orí ẹ̀rọ ayélujára yìí pé ọwọ́ ọmọbìnrin kan lọ sílé ẹjọ́ tílé-ẹjọ́ sì rán lẹ́wọ̀n ọdún mẹ́ta kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kí ló ṣẹlẹ̀ láàrin Eniola Badmus àti ọmọbìnrin tí ọwọ́ lọ sílé ẹjọ́ yìí àti pé kí gan ni orúkọ ọmọbìnrin tí Eniola Badmus tọwọ́ lọ sílé ẹjọ́ kí ló ṣẹlẹ̀ láàrin wọn. gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìwádìí wa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti inú oṣù kejìlá ọdún 2022 kí ló ṣẹlẹ̀ ọmọbìnrin kan ni ó jáde sí orí ẹ̀rọ tiktok tí ó sì ṣe fídíò kan tí ó fi sọ wípé òun gbọ́ pé Eniola Badmus ó máa ń ṣe ó máa ń kó àwọn ọmọge kan jọ tí ọlọ́mọ fi wọ́n ṣe owó nàbì lọ́dọ̀ àwọn olóṣèlú tí yọ máa ọ ọ ọ máa ń nasẹ́ ẹ̀já sọ báyẹn pé ó máa ń nasẹ́ àwọn ọmọge kan fún àwọn olóṣèlú tí yóò sì máa gbowó lórí wọn. ó sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn pọ̀ nínú fídíò yẹn fídíò yẹn wá ní àkọ́kọ́ orúkọ ọmọbìnrin yẹn ní Nwakego Okoye Nwakego Okoye orúkọ ọmọbìnrin yẹn ní orúkọ ọmọbìnrin TikTok blogger yẹn fídíò yẹn wá ní Eniola Badmus fídíò yẹn lórí lórí ẹ̀rọ ayélujára ló wá wò pé ah níbo ni òun ti dá ọmọbìnrin yìí mọ̀ níbo làwọn ti pàdé tó fi wá ń sọrú nǹkan báyìí nípa àwọn léyìí tí kò rí bẹ́ẹ̀ pé irọ́ pátápátá ni. bí Ẹniọlá Badmus bó ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí fídíò yẹn nìyẹn. Ẹniọlá Badmus ó ṣe àwárí ọmọbìnrin yẹn ó wá bi léèrè pé níbo ni o ti dá àmọ́ tó fi ń sọrú nǹkan yìí tètè lọ délé ti fídíò yẹn o Ẹniọlá Badmus ó fi ọmọbìnrin lára balẹ̀ fún àsìkò láti dìlítì fídíò yẹn lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ọmọbìnrin yẹn ọkọ̀ jálẹ̀ kò dìlítì fídíò yẹn nígbà tó tó yá Eniola Badmus ọba lọ fi àwọn ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ọba lọ fi gbé ọmọbìnrin yìí pé ah nítòun rí rèé o nítòun rí rèé o nítòun rí rèé o sọ fún iléeṣẹ́ ọlọ́pàá àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọ́n bá ṣe àwárí ọmọbìnrin yìí nígbà tí wọ́n ń bi ọmọbìnrin ilé rẹ̀ pé kí ló rí tó fi ṣerú fídíò bẹ́ẹ̀ à ó ní lótìtọ́ àti lódodo pòun ọmọ Ẹniọlá Badmus rí ní ṣùgbọ́n àtijẹ àtimu ló sùn dé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tó ń fi lọ sí fídíò láti ba orúkọ Ẹniọlá Badmus jẹ́ látàrí pé ọ̀rẹ́ òun kan ẹnìkan ó fẹ́ fún un ní pé onítòun bá lè ṣerú fídíò bẹ́ẹ̀ òun fún un ní two hundred thousand naira ènìyàn ńlá ní ṣé two hundred thousand, two hundred thousand naira ló fẹ́ fi bọ́n lórúkọ jẹ́ òní lọ òní faraare lọ bí Eniola Badmus bó ṣe tẹ̀sẹ̀ bọ ọ̀rọ̀ náà rèé ọ̀rọ̀ náà bá di ilé ẹjọ́ wọ́n fọ̀rọ̀ náà títí títí títí ilé ẹjọ́ gíga tó wà ní Ìkẹjà nípínlẹ̀ Èkó ó ní ẹjọ́ náà ti wáyé ṣùgbọ́n wọ́n padà dá ẹjọ́ náà láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí ilé-ẹjọ́ sì sọ yìí pé nígbà tí ilé-ẹjọ́ gbọ́ tẹnu oníwá àti tẹlẹ́yìn tọ́gbọ́ tọ̀tún tọ́gbọ́ tẹ̀sì ilé-ẹjọ́ dá ọmọbìnrin náà lẹ́jọ́ yìí pé kó lọ sẹ̀wọ̀n ọdún mẹ́ta látàrí pé ẹ̀sùn tí wọ́n fi bá tí wọ́n fi kan ọmọbìnrin náà ó ní ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ defamation of character <laughs> ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ó ní wọ́n fi kan ọmọbìnrin Òkòyè yìí ilé ẹjọ́ wa ní fúndì èyí torí pé ẹ̀sùn tọ́sẹ̀ ó tako abala òfin kan abala òfin tó gbé lílo ẹ̀rọ ayélujára dúró gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè nàìjíríà ilé ẹjọ́ ní kó lọ sẹ̀wọ̀n ọdún mẹ́ta tàbí kó san owó ìtanràn owó ìbanilórúkọ jẹ́ one hundred and fifty thousand naira ilé ẹjọ́ fún láǹfààní pé kó lọ sọ ẹ̀wọ̀n ọdún mẹ́ta tàbí kó san one hundred and fifty thousand naira kò jẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ bí ọ̀rọ̀ náà bá ṣe wá ń lọ bóyá ọmọ náà ọmọbìnrin náà rí owó ìtanràn yẹn san one hundred and fifty thousand naira tàbí kò rí san tàbí bóyá yóò padà sí ẹ̀wọ̀n ọdún mẹ́ta ni bí nǹkan bá ṣe ń lọ á padà máa mú wá sí orí ìkànnì yìí láti ẹkẹyìn ara lé kẹrin gbọ́ kẹdàmù bó bá ṣe ń lọ ṣùgbọ́n èyí tẹ̀ ń wò wá ẹ̀tẹ̀yìn tẹ̀ ń gbọ́ wá kí ni ìwòye yín kí ni èrò yín lórí ọ̀rọ̀ náà ǹjẹ́ Eniola Badmus ǹjọ́ jẹ̀bi bó ṣe bá ọmọbìnrin yìí bó ṣe bá bó ṣe bá a tá tán bó ṣe wọ̀ lọ sílé ẹjọ́ àbí ntọ́mọbìnrin yìí ṣe ìyẹn Okoye ẹ̀ ń wá kẹ́gò Okoye ṣé n tó ṣe yìí ṣé kò tó kí Eniola Badmus kọ́wọ́ lọ sílé ẹjọ́ ni àbí Eniola Badmus gan ló ṣàṣejù ẹ já mọ èrò tí ìròyìn lórí ọ̀rọ̀ náà ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment àkà á sì jọ gbé yẹ̀wò.